الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أجل إيه جزاكم الله خيرا الله وزاكم على سلام السلام عليكم ورحمة الله وبركاته كنت آه، آه، في مع تساعد النساء وعمدة الأحكام لتجد الإمام عبد الواحد بن غني المقدسي رحمه الله تعالى أفيد باب الهبة باب الهبة الهبة هنا يبدو وفي أمام فني èyí tá a sọ pé ọmọ ní orígun mẹ́ta òkúta fún yàn àìsàn òṣèlú àwọn tá a fún lẹ́bùn ìjẹ́ mẹ́ta ẹ̀bùn yìí ó sì ní àǹfààní tó máa ń ṣe ní àǹfààní rẹ̀ náà ni pé ó máa ń fa àsopọ̀ ìfẹ́ máa fà ìyàtọ̀ sì ń bẹ láàrin wọn tó ń pè ní ẹ̀bùn àti àti lórúkọ rẹ̀ àti sàdákà ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ ẹ̀bùn nìyí àwọn ọ̀nà tó rí pé ń bá máa gbèrò pẹ̀lú rẹ̀ ní àtàwádòdó ìlọ̀lùmọ̀ òfòbìlá ìfẹ́ ìnífẹ̀ẹ́ àbí ìfà ìfẹ́ lọ́dọ̀ ẹni tí a fún lẹ́bùn yẹn ṣùgbọ́n sọ́dá kọ̀ǹtì tá a bá sì wọ̀nyí tá a máa fi ń retí náà ní sàwábàlà àṣírọ́. قبل القيامة إليه يعطتون بلعب من جيد الدنيا نقرأ يا بنياوني حديث الحديث الخامس وثمانون بعد المائتين حديث 285 اللي هو حديث عمر بن الخطاب رضي الله عنه وما حملت ولا حملت على فرس في سبيل الله تابعين فرس ولا فرس في سبيل الله فدعه الذي كان عنده فأردت أن أشتريه وظننت أنه يبيعه برخص فسألت آه. النبي صلى الله عليه وسلم فقال لا تشتري ولا تعد في صدقتك وإن أعطاكه بدرهم فإن لعائد في إبته كالعائد في طيئه أني آل عمر بن الخطاب رضي الله عنه أني حملت على فرس في سبيل الله مبيني كان سجاني الله nípa ó ní ó gbé ẹnìkan sórí faras abọ́ ẹ̀sìn lójú ọ̀nà ọlọ́run fàdọ́àhù ẹlẹ́bí kànà ìndá ẹni tí ẹ̀sìn yẹn wà lọ́dọ̀ rẹ̀ tí a ní kó máa lọ gbé sí jihad àhà ah, ah, sọ tí a ní kó máa gbé sí jihad ẹni yẹn bá sọnù. أني فأردت أن أشتريه معبر الأجرة وظننت أنه يبيعه برخص إني mà dájú pé tí ń bàárà ọ sábà pé mi náà mo gbé lẹ́fún tí hàn ti tẹ̀lẹ̀ ẹ ta alẹ́ dìbò fún mi. naa mo gbe فسالت النبي صلى الله عليه وسلم فقال وأبدأ النبي ليلة وكرايتي لا تشتري أو ما دور على ورقه wàlá àti في tí kì í sọdà kọtíkì sàrà وإن ṣe má padà lórí ẹ̀pọ̀ sí mọ́ ọ̀yìn àtọ̀kàwó bí dirham kódà kọjá sí pé ẹnìyàn fún ọ ní dirham àwọn tó fún pé kọ́ máa fi ti jihad yẹn wọ́n á padà padà sọ́dẹ̀ pẹ̀lú pé pẹ̀lú bọ́yá sàmù dirham àbẹ̀ sàgbà dirham yìí fa ìnìlẹ̀ àrìn lọ fi hìbàtì yìí tẹ̀lé àrìn dì sí kọ́ ìhè tọ́lá ní tó bá ṣe sàrà àbóbùyàn lẹ́bùn bá ti ń wí tó wá ṣe kí ni ọ tó wá padà tó gba kíní yẹn padà wọ́n dàbí ẹni tó ó bì tí wọ́n lọ kó ibi rẹ̀ jẹ lọ́rọ̀ ènìyàn ṣe rí nìyẹn. حديث مين الحديث السادس والثمانون بعد المئتين حديث 286 حديث عبد الله بن عباس رضي الله عنهما kau jom tapi pari mana? عبد الله بن عباس رضي الله عنهما أن رجل صلى الله عليه وسلم سفي الأعيد في هباته ẹ̀rí bí bá ń fa náírà bí wà. tọ́ wọ́n wà ń bẹ̀ kọ́ sí ìfẹ́ mi sí ìyá nọ́mbà yẹn náà ni wọ́n yàtọ̀. wọ́n ní alẹ́ ààyè tó fi ìgbà sí ìlú ẹni tó padà nínú ẹ̀bùn rẹ̀ kẹlẹ̀ ààyè tí fi ìkọ̀ ìhè ọjọ́ tòkè náà ni wọ́n dàbí ẹni tó bí tọ́lọ́ kó ibi rẹ̀ jẹ padà. إنه لفظ من فإن الذي يدعو يعود في صدقته أن تسس على تطاق على البشر على قدر كالكلب يقيء ثم يعود في قيئه هذا يعني آخر يدور بدل هايلا آه هذا بحاجة يقيء تنبي ثم يعود في قيئه لين بنواسك هنا أسري قدا يدور بدل أسري قدا في بيرة أسي أفه كي أسي أسي لين ní orí jihad sójú ọ̀nà ọlọ́run àti péyàn nínú sàárà tí ó tóbi ni tọ́lá nàbí pé ní sọ̀dọ̀kọ̀ ẹ̀rọ ọmọ ìwọ̀kọ̀tọ̀ ọ̀rọ̀lọ́wọ́ ẹ̀yìn ó ti sàárà fẹ́ni tó ń ṣe jihad yìí pẹ̀lú ẹ̀sìn ṣùgbọ́n kò fẹ́sìn ẹ̀sìn wákọ̀fọ̀ tàbí ká sì pè ní wákọ̀fọ̀ ìwọ̀n ta kó dó sójú ọ̀nà ọlọ́run lórí tàbí bẹ́ẹ̀ kọ́. kò lẹ́tọ̀ọ́ kẹ́niyàn lọ ta kínní ni tó obìnrin ni ọ̀rẹ́ ta ni kò lẹ́tọ̀ọ́ ah, bákan náà akọ láti ra sadaka sadaka gbọ́dọ̀ ra nítorí pé sadaka yẹn ọ nítorí ti aláàlẹ kò sì gbọ́dọ̀ rúbọ mọ́ nǹkan kan bá padà lọ tún sadaka yẹn ra obìnrin pẹ́ ni èèyàn kò bẹ́ẹ̀ èèyàn yọ̀ǹda rẹ̀ nìyẹn kọ́ máa jọ sí pẹ́ńtọ́ fẹ́ ta fún yẹn ọ̀fẹ́ gún yẹn pẹ́ ìbí wọn náà ló fún mi tẹ́lẹ̀ ọ̀gànlẹ̀ àti ìwọ̀ ni kéèyàn ti sàárà kọ́lọ̀ gbà padà orí ilé làwọn jùmọ̀ omi nílò ọ̀dà náà wọn ni wọ́n wà àti pé ìlẹ́ni sá níbi eléyìí nítorí pé ó burú gan ni ó burú tá a sì ju wọ ọ dàbí burú rẹ ó ní ìjà yìí àtẹ̀ní àwọn olùmọ́sàdáyàn ṣe pé tọ́lá jẹ́ bàbá lọ fọmọ lẹ́bùn nílé ìgbà ẹ̀bùn yẹn padà tó hmm. tọ́lá fẹ́ lo hadithu tí imam ahmed àti asáàbù sunan gbàgbà nù hadithu abdullahi ibn amar àti ibn abbas tó wọn lànà ìṣúná sọlá sọ pé kọ̀lẹ́tọ̀ fẹ́nìkan tó jẹ́ mùsùlùmí ẹni yóò àtúnyẹ̀ làákìyà. قفويا لابوكا ثم يرجع فيها كوالبا قدر إلا الوالد حفي بي فيما يعطي ولده وطبعا فما يوليك بابلا وعليكم كان ما دافتنا له يوليك بابلا لو جاي بعدي سيكوغيت لي أني مناسبة الحديث السابع والثمانون بعد المئتين حديث تو سأمتئت باب العدل بين الأولاد في عطية أنا نتان صني فايشي بابا آه، لا أنا عامي منو أبو تابا فشكينو تابا فمه حديث النعمان بن بشير رضي الله عنه قال النعمان بن بشير رضي الله عنه قال تصدق علي أبي ببعض ماله فقالت أمي أمرت بنت رواح لا عرض حتى تشهد رسول الله صلى الله عليه وسلم فانطلق أبي إلى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقة على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم أفعلت هذا بولدك كلهم قال لا قال لا قال لا قال لا اتقوا الله قال اتقوا الله قال اتقوا الله وعدلوا في أولادكم فرجع أبي فرجع تلك الصدقة أنا النعمان بن بشير رضي الله عنهما أن يتصدق علي أبي bàbá mi ó ṣe sàárà fún mi bíbá àbí máa lè ṣe apá kan dúkìá rẹ̀ ó fún mi fàkọ́ láti omi àmọ̀rọ̀ tó ìyá mi tí wọ́n ń pè ní àmọ̀rọ̀ ọwọ́ aṣọ báyìí ọmọ ọ̀rọ̀ wa hà wọ́n ní láàrúbọ̀ láàrúbọ̀ inú mi lè dùn sí حتى يشهد رسول الله صلى الله عليه وسلم وجزاه الله في جاره hàn tí ó fi jẹ́rìí sí irun tó ọkọ̀mọ̀ rẹ̀ yìí. فانطلق أبي إلى رسول الله صلى الله عليه وسلم وقام بان لصدق جسي الله فيشهده على صدقتي وفي الإفيان بيستعري لوري سارات فمي فقال له رسول الله صلى الله عليه وسلم وجسي الله واسفه أفعلت هذا بولدك كلهم سببوا أماريا ونفون لسليف قال لا ولكي سببوا قال النبي صلى الله عليه وسلم في فاتقوا الله وأعدلوا بين أول في أولادكم أو بين أولادكم أفعل الله وأعدلوا أدى سدبا بين أولادكم فأنا عمين ومن فرج أبي àwọn بقدا فرد تلك الصدقة dàtílíkà sọ̀dàkọ́ قد لو إنه لا أظنني فلا تشهدني إذا ما في مثال لي فإني لا أشهد على جوري إني أستعري لوري وأجره إنه لا أظنني فاشهد على هذا غيري أنا الأول من جاب الجريرة آه فولا زعت لا أوفو توني فكنا عمره ففي بين رجانيا آه نيوغ باو kíláàmù nù hadith àti dandan ní dọ́gba láàrin àwọn ọmọ ìwọ ni kí afẹ́ nìkan jẹ nìkan lọ bóyá ọkùnrin ni àbúbìnrin wọn gbọ́dọ̀ jẹ bákan náà lẹ́bùn tó bá fẹ́ fún wa láyé àti bí ká fẹ́ nìkan ká bá fẹ́ nìkan ó wà ní ojú ọ̀rọ̀ àtàbòsí èyí tí ọ̀tọ̀ láti ṣẹ̀rí lórí rẹ̀ àti pé dandan ni ohun tó bá lé sí àbẹ́bùn tó yẹn fẹ́ lómi yẹn èèyàn dá padà tí kìnìún fi jẹ́ dọ́gba àti pé àwọn adájọ́ èyí tó ṣe pé ìlàfọ̀ tọ́jú opposite kìnìún wọn tó wà nù sẹ́ríà capitol nǹkan ni ó bàjẹ́ àgbọ̀dọ̀ sàmúṣe nǹkan so àti gbọ́dọ̀ ká sí kódà kẹ́nìkan ti ṣe wọ́n ti lọ fọmọ kan ní nǹkan ju nǹkan lọ àgbọ̀dọ̀ ká sí nítorí pé kò ṣe déédéé sẹ́ríà báàbù ẹ̀hìn bàtìlá àmọ́. آه، أنا نتابع صنيقا أبو العمرة كني سألو معك ثلاثي والعية ومن دلد الحديث الثامن وثمانون بعد المئتين حديث 288 حديث الكابي بن عبد الله رضي الله عنه أن قال النبي صلى الله عليه وسلم للعمراء من عمر فهي له ولعقبه ما ترجع إلى الذي لأنه أعطاه وقعت فيه الموارد عطاء وقعت فيه الموارد هنا أبي جابر بن عبد الله رضي الله عنهما قال قاد النبي صلى الله عليه وسلم بالعمرة يسوم ما تعمل في مكة تعالوا قاريو بليهم تقاري رموني ألف مقصورة ألف مقصورة ألف تمقى بيا تمقى نسماني تيرا mistake òun ni kéèyàn fi ọmọ méjì sí tirẹ̀ láti fi ọmọ méjì sí tirẹ̀ ó ti yá nìyẹn ṣùgbọ́n tó ti fi méjì sí tirẹ̀ tọ́kẹ́ pèrè ni yóò kọ́ bí ìyá ni ìmọ̀ àlè fún wọn pẹ̀lú fún màkọ́sọ ọ̀rọ̀ torí pé gbogbo àti ìyá wa kà ìyẹn ò wọn ẹnu pẹ̀lú ọmọ rà rà ó wọn ẹnu rẹ̀ wọn ni alẹ́ sọlá sọlá ń dájọ́ alẹ́ ọmọ rà ẹ̀bùn tó bá sì wà láyé ìwò lóní ìmọ̀ ń wò ìbàtìlá fẹ́ni ọlọ́lẹ́bùn ni ká má dára aláàmú ẹnu ọlá bò ní wọn ní ọ̀rọ̀ mìíràn ọmọ rà ẹni tí wọ́n bá yí fún pé kíní yìí tiẹ̀ ní í ṣe tó o bá sì wà láyé tiẹ̀ ní í ṣe tó o bá sì wà láyé wọ́n bá wí fún yàn fàáhíyà láwù inú lànà ṣàríà ẹni ẹ lónìí nǹkan ni wọ́n lè àkìbì yìí àtọ́mọ̀ ẹ̀ fa ìnà ha abẹ́ wọ́n lè àkìbì yìí fa ìnà ha lélẹ́dẹ́ ọ̀hún tó yà ha ìyẹn ó ti di dání tí wọ́n fi ta lọ rẹ̀ nìyẹn kọ máa mú lọ látẹ̀jọ́ ìlẹ́lẹ́dí àtọ̀ ha ẹ̀bùn yóò lè padà sọ́dọ̀ ẹni tó bùn mọ́ lè anahu àtọ̀ ó nítorí tẹ́bùn kan ni wọ̀kọ̀ àti fi hí ẹlmọ́wárì tọ́jà sí pé ogun ti ṣẹlẹ̀ sí tàbí ìtumọ̀ rẹ̀ ni pé tọ́bí kú báyìí ọmọ ẹ̀dẹ́sìn àjogún ẹ̀ yàrá yìí mo fún ọ bá ti wà láyé rọ́ rọ́ àláyé àdìgbà tó sì láyé àwọn ọ̀nà nílé yẹn. حديث جابر بن يابر إنما العمرة التي أجازها رسول الله أن يقول لعقبك فأما إذا قال هي لك ما عشت فإنها ترجع إلى صاحبها يعني جابر بن عبد الله رضي الله عنهما يعني إنما العمرة التي أجازها رسول الله درج عمره أبون èyí tá a lọ sọlá sọlá ń sọ kọ́ lẹ́tọ̀ òun ni kéèyàn sọ pé ìyá aláka wàhálì ákìdìkà ẹ̀bùn tí mo fún ọ yìí tiẹ̀ ní ṣe àtọmọ rẹ fàmà ìdá kọ́l tẹ́ni ẹ bá wí jáde pé ìyá aláka máa àìṣìta ẹ̀bùn yìí tiẹ̀ ní ṣe tó bá dẹ̀ sì wà láyé fa ìnáha tẹrù jẹ̀rún ìlà sọ́ọ̀hìbì ha àjọṣe pé bò ní fẹ́ padà sọ́dọ̀ ní bùn yẹn ni ààrẹ ti kẹ́ ti kọ̀ jù lẹ̀ náà nìyẹn àwọn mi kan bá ju àgbo lẹ̀ wọ́n máa ń fúnlé àfa lọ́wọ́ ni wọ́n fa àgùdá ni wọ́n fa àfa mọ́ nínú láwùjọ mi tó ti jẹ́ ti muslim máa ti kú àwọn àlàkò ọ̀la tó sì lọ́ha ẹ̀yìn kú mọ́ni àmọ́ra àmọ́ra. أعمرها حيا وميتا ولا عقبه أن لفظ متجة إمام مسلم ولا النبي صلى الله عليه وسلم أمسكوا عليكم أموالكم dúkìá yín ẹgbà mú ọ̀la tó sì dùn ha ẹ má bàjẹ́ o fàìnà ha mẹ́ni ọ̀mìrọ̀ àbí mẹ́ni àìmọ̀rọ̀ ẹ̀mọ̀rọ̀ nítorí pé ń فهي للذي أعمرها وجدني طفل حيا بيوى على يده وميتا أبدا تكون ولعقله وتواجدت يا وطبق بين لما ìjọba àwọn tó gbẹ̀yìn rẹ̀ ní ọmọ àti ẹ̀bùn ìwọ́lómi tó bá wà láyé ní ṣùgbọ́n nínú ẹ̀bùn táwọn aláìmọ̀kànmọ̀kàn máa ń ṣe ni Islam fi di ẹ̀mú lẹ̀ ṣùgbọ́n tó ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú pé tó bá ti fún yẹn má gbà padà mọ́ nítorí pé ìgbà padà yẹn aburú mẹ́mẹ́ àti pé ẹni tá a bá fún lẹ́bùn yẹn ló ní àtọmọ rẹ̀ bàbá àjà sí wípé yàní àjùlẹ̀ fún yẹn yẹn ni àbá dé bá sí láà ń dé yẹn ṣùgbọ́n tẹ́ni tó fún yàn lẹ́bùn bíi dámájàmú pé ọmọ padà sọ́dọ̀ òun tọ́bi lọ dámájàmú bẹ́ẹ̀ láti sọ pé pé ọ padà sọ́dọ̀ rẹ̀ ọ padà sọ́dọ̀ náà ní ajá pé kò fún náà nìyí ṣùgbọ́n láì pé ẹ̀bùn ní jẹ́ dìgbà tí yẹn wà láyé nìkan bí kọ́ lọ pé ọba sì wà láyé ẹ̀dọ́ wà láyé ajá ikọ̀ ya ni nìkan ṣẹ̀bùn mọ́ ni wọ́n ti di yíyá nìyẹn tọ́ hmm. àwọn mọ́bí ẹ̀mọ́ tó bàjẹ́ kọ̀ọ̀kì ọ̀nà kálù ọ̀rọ̀ àkọsí pé ẹni tí ọ̀dá májẹ̀mú ni wò pé ohun tó wúlò fún òun ni ah, ṣùgbọ́n àwọn fọkàn hà àwọn sọ pé yẹ́sùbùtù lùkìyà sí ìmùtọ̀ yorùbáyé àwọ̀rọ̀ tv lèmọ́ṣítẹ́rì zanna màálẹ́ sọlá fún jùmọ̀ àkọ́tìhì àwọn ní ẹ̀sà lè ó lè rìnlẹ̀ nípa ká buwọ́ lu ọjà bí ká sọpá àràjà ẹni tó fẹ́ rajà tó dábàá ohun tí ò yẹ kó wà nínú títà kókó almuhim ohun tó ń sáfẹ́ ká ṣàtúnṣe nípa ọ̀rọ̀ ẹmọ́ra òun ní ká màmá wí fún yẹn wípé kíní yìí mo fún ọ tó o bá sì wà láyé tọ́bí wí gbólóhùn yẹn tó dẹ̀ ló bẹ́ẹ̀ ó ti di ohun tí ó ń tọ̀wọ́n rẹ́ǹtì nìyẹn ó ti yẹn sìn ọ̀gbìn ìṣẹ́bù wọn òun tí ọba jẹ́ fún ọ agbọ́dọ̀ jẹ́ láéláé ni tí wọ́n máa jẹ́ tẹ̀léyàn máa bọ̀ lọ́kọ̀tọ̀ tí máa lọ́kọ̀tọ̀ òun ni dúkìá tó sọnù lọ́dọ̀ ẹni tó ní ẹlòmíì wá ṣe àwọn làbẹ́ ṣe báyìí ẹlòmíì ṣe àwọn oríṣi nǹkan ló máa ń ṣe wọ́n lè ṣe bíi south pàṣán nǹkan fúfú yẹn tí ìwà sí pé ara nìyẹn ìyẹn gbọ́dọ̀ sọ ẹgbà tó fi ń lo ẹran nù ọmọ wa sunkún káàkiri. ìjà ah, ẹgbà mi ti sọnù ó tí fi ń lo ẹran àbí kòbókò ìyẹn máa fi ń fa àwọn ọmọ lóde ìyàwó arímọ ìyẹn máa sunkún káàkiri kọ kọ rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní búrẹ́dì ẹyọ kan tó sọnù kọ́dà bójú one five gan-an ní fi taratara máa lọ kí títí ẹ bá ń rí búrẹ́dì òkú nígbà tó ń sìn pé wọ́n mú bẹ́ẹ̀dì ẹ̀rọ alágbàlù jẹ̀nà torí bẹ́ẹ̀ ẹni yẹn lè mú kìnìún yẹn sọ́wọ́ kò sí wàhálà kò pé dandan kọ́sẹ̀ bá fi wẹ́lọ̀ pé mo fi búrẹ́dì mọ́sálásí onítọ̀ọ̀rẹ́ o kọ́ wa lọ sí kí lorúkọ rẹ̀ kọ́ lọ sí afras fm àwọn nǹkan gidi nìyẹn so gbogbo búrẹ́dì búrẹ́dì mùsùlùmí kẹ́ jábọ́ lọ́wọ́ ẹni tí ń ta àyíká àmọ́ wáyà ẹni tí ń ta ọ ní tìrọ rẹ̀ nǹkan jábọ́ ọ tó kọ́ wa lọ sí rédíò afurasí kọ́ lọ sọ fún wọn sọ èyí kò kò nídìí rárá nínú nǹkan tí wọ́n máa ń he òun ni ohun tí ọ̀yà kéèyàn he òun làwọn ìyàlẹ̀ wọ́n rí ọmọ kìnìún ní ìsìnkú wa he kò máa gbé lọ ní ọ̀pọ̀ nǹkan máa padà jẹ́ wà táwọn ọmọ yẹn àti gbogbo àwọn ewúrẹ́ àdúgbò yìí lọ àbọ̀mọ ẹ̀kú ọmọ ọkọ̀ òkú tó gbé lọ sílé hmm. àti gẹ́ẹ̀tì ẹ̀bìn náà ní ìsìn àgbàdo ṣe ràkúnmí màálù àgbàdo ṣe lórí gbogbo àwọn ní àwọn ní fúbílẹ̀mù kí wọ́n fẹ́ fi ṣe wọn sí ràkúnmí wọn máa rìn kí wọn máa jági jẹ yóò tó wọnú omi yóò gun omi oṣù mẹ́ta lẹ ẹ̀yin tó fẹ́ yí gbàǹfààní rẹ̀ wọ́n máa rìn kí balabala sẹ́ni tó ní òní padà rí bẹ́ẹ̀ náà ni màálù ìyàwó lè jẹ́ màálù sílẹ̀ ìjọ máa bá kádàrà rẹ̀ lọ yóò máa rí ibi wọ̀ yóò mú mi lọ́wọ́ fẹ́ mú mi ọ̀gbọ̀dọ̀ sí ìrìn kẹta àwọn ní ilé ìpàdé wàá bẹ̀rẹ̀ bàbá ilé yẹn náà ráńpẹ́ bí owó ó níye lórí ó ti aṣọ lápò àlejò àpò ẹ̀ àwọ̀ ẹ̀ bó ṣe rí ẹni bóun ṣe so ẹni ìyàwó sọ ọkọ tó di pé ó ń gbowó. الحديث التاسع والثمانون بعد المئتين حديث 289 حديث زيد بن خالد الجهني رضي الله عنه من سئل رسول الله صلى الله عليه وسلم عن اللقطة الذهب أو أو هم عجيكم يا أخوة أنا زيد بن خالد الجهاني رضي الله عنه أنا وابد الجسالة وليري صلى الله عليه وسلم عن لقطة الذهب أو الورق بطعيه جود أتسليفا قال أنا صلى الله عليه وسلم عفا اعرف وكاءها ثم في أول البعثين مع سكوتي طبعا عرف يعرف راك سوري لبنجة طبعا اعرف وفي باكي ونجنيني àròfà ìyá àrìfó ibi tó gba ọ̀rọ̀ kẹsọrí ní ẹbá fún fatia dẹlí ìlú ní pẹ nìyẹn ẹkọ ọmọ kẹkàn nípa wọn tó ń pè ní mọsọfù rárá ìtọ́ka gidi tó sọ ní nìkan tó ń ara sí kan báyìí kọmọ nù sọfù yẹrìfù wíkà ẹhẹ wá ìfà sọhà wọn ni wíkà wò rẹ mọ kí wọn ń pè ní wíkà òun ni awọ awọ wá ìfà sọhà kó o tún wá máa ìfásùn rẹ̀ àpamọ́ rẹ̀ lọ́wọ́ mọ̀ dáadáa. sọ́nà àbúrísì ọdún kàkàkùkà náà ni sọ́nà àwọ̀ wá rí nà rárá ni sọ́nà àbúrísì àsánà lẹ́yìn náà kó wá fi lọ fódìdí ọdún kan. fa fa ìlànà tó tàbá fi wẹ́lọ̀ ta mẹ́ni tó ní fásitẹ̀fík ha ìyẹn ni pé kí wọ́n lọ lò ń tiẹ̀ kọ́ wá bó sì náà wọ́n lè tẹ́kùn abẹ́ fásitẹ̀fík ha kí la lè sọ bá pẹ́ ẹ̀sìn fáko ni ìyẹn ni pé kọ́ wá bóyá bí tọ́jú rẹ̀ sínú ẹ̀ ní ọ̀fẹ́ sọ. أسدوارة بدنا فقيا ولكن ولكن وديعة عندك أما يرجع في يرجع في ما صدره إن جاء طالبها يوما من الدهر فأدها إليه ثاني توني بعد بين جوكا أريد قال له في قام بعد ثاني توني ثاني توني بعد بين جوكا ثاني توني بعد بين جوكا نينوبا فأدها إليه ويعذبه

wọ́n sì kọ́ àhà ó tún ní rìsáfà ibi tó ń tọ́jú omi sí níkùn ẹ̀ tẹ̀rí dùnmá a yóò kó sínú odò ńlá tó mú mi dáadáa wọ́tá kò lò ṣàjàrá yóò tún máa jẹ gì tọ́ba rí yóò fi ẹnu rẹ̀ yẹn yóò fi bàtà ẹsẹ̀ rẹ̀ yóò lè fi kọ́ báyìí kó fi ṣẹ́gi yẹn kó máa kó bá rọ́bù ha ẹni tó ni ó fi padà rí i.

sọ nítorí pé èèyàn nìyí kò lè rá mójútó wọ́n bá ti rí àwọn ajẹ̀fẹ́ tí ń jẹ́ gbàdo wọ́n bá ń fẹ́ lọ́ọ́ bá wọn tẹ̀lé wọ́n lè sá níbi èyí tó wọ́n lé wọ́n yàtọ̀ sí táwọn àkómi tó yẹ pé kàkà kí kinní kan bá ti sàpátà rẹ̀ tìrẹ̀ rẹ̀ ni ó lò sí àkómi ọ̀jẹ̀hún ti pa màálù ọ̀jẹ̀hún ti pa ìyọ̀n rẹ̀ kó ló wọn yìí ẹ̀rọ ni wọ́n bá rí kò sí ní tọ́kọ̀ fún láti kinu láti tọ́jú ẹ̀sọ́ dọ̀ rẹ̀ afẹ́ kó mu láti sọ kó fi má parẹ́ ọ̀rọ̀ tó mi lẹ́nu yẹn àti wípé ẹni tó rí nǹkan yẹn kó sì kinu kọ́ mọ kí làpamọ́ rẹ̀ ìrìn rẹ̀ kó sì lè má dáyẹ ẹsẹ̀ rẹ̀ níbi owó ẹni yẹn èyí tẹ̀mí ń wá nínú àpò pupa ni alákòó gírin sì rí ó sì máa sọ kí ni ìròyìn kó ṣe ìdánwò fẹ́ni tó bá sọ pé òun lòun ni òun ló já sí pọ́ sọ nítorí ọ̀tọ̀ àwọn ẹlòmíì kan lè gbọ́ lásán òun lòun ni wọ́n yá sọ bó ṣe rí àwọ̀ mi ni wàá nílé ìmọ̀ bó ṣe jẹ́ sọ bó ṣe rí kò ní lè sọ èèyàn lọ fọdún kan níbi tó rò máa ń pa alhamdulilah ilé sáré dè tó à ń sìn wọ́n níbi ẹ̀nà ọ̀nà mọ́sálásí àbí tó ti ń sáfúlà àbọ̀já àbí ààyè ibi téèyàn ti rí yẹn náà nítorí pé ẹni tó ní ibẹ̀ náà wà pé bí ìnìkíní yìí sì bọ́ọ̀lẹ̀ sí i àbẹ́ ti gẹ̀ẹ́sì kéèyàn ṣàjọ dé ibi tí wọ́n ti máa ń gbọ́ ọ̀rọ̀ káàkiri ayé ìwé ìròyìn gbogbo ẹ̀ yàní kéèyàn wá mẹ́ni ó ní fọ́dún kan náà ni ẹni yẹn lè ṣe kéèyàn ó lè nà ṣùgbọ́n yóò kàn palẹ̀ mọ́ rẹ̀ pé tó ń tọ̀ bá padà dé tàbí ká sọ wípé ó lè nà ìyá àjẹmí tó palẹ̀ mọ́ kó wọ́n fẹ́ ni wọ́n bá ní láàárọ̀ ọ̀run rẹ̀ tọ́ba ní tó lówó ń jọta nìyẹn dé àbí déédéé owó yẹn tó ti ń sìn jọta nìyẹn bá dé tọ́dún kẹfà kọjá ọ̀rọ̀ ń tọ̀ ọ́n yàní ó tiẹ̀ nìyẹn ó tiẹ̀ nìyẹn wọ́n lọ́ dàbí ni ẹnì yẹn bá dé lẹ́yìn ọdún kan ó lè fún láàárọ̀ àbójúlówó rẹ̀ tọ́ba ní ẹni tó ní bá tó dé lẹ́yìn ìgbà tó pẹ́ tó sì ròyìn rẹ̀ tó yóò fún náà ni abẹ́ ti gẹ̀ wọ́n dà kó ti náà yóò fún ni ṣùgbọ́n àrà kún mi tó sọnù àti wọn tọ́jọ́ rú ẹ̀ pẹ̀lú báwọn yẹn ṣe lágbára tó kí lè fẹ́ fi ihe rẹ̀ sí àdámọ̀ rẹ̀ ni pé ebi ò lè fa ìyà ò lè jẹ́ òní ìjà sí he ṣùgbọ́n ewúrẹ́ ń tẹ̀ ń tọ́ da jù ní kéèyàn hẹ̀wò kéèyàn sì dáadáa ń parẹ́ àwọn ewúrẹ́ àgùntàn nítorí pé tí wọ́n bá filẹ̀ wọ́n padà pààrọ̀ ẹni omi bá dé ní ẹ̀dá padà fún ọba dẹ̀ ti fi wúrà rẹ̀ jẹ kò béèrè pé kí ti fi wúrà jẹ ìlú náà ti wúrẹ́ abẹ́ ti jẹ́ ti kò ti wúrẹ́ fún rẹ̀ báàbù ẹlòwàsọ̀ ọ̀yà ẹnu ẹ̀tọ́ fẹ́ sọ nípa ẹ̀sọ́lẹ̀ ẹlòwàsọ̀ ọ̀yà ìjáàmù kíni wọ̀sì ìyà ìjáàmù ẹlòwàsì ìyà àwọn làsọ́lẹ̀ ìyẹn sábà máa ń wáyé pípọ̀ jù nígbà tí èèyàn bá ń rí fóun ń kú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn a sì lè pè ní àlùkáwà ní kẹfàtó tí ń sọ nípa kí wọ́n ṣe bákan náà dúkìá yẹn àbí àtàdárọ̀ ìtọ́rẹ àánú pẹ̀lú dúkìá lẹ́yìn ikú èèyàn nǹkan tó dẹ̀ bá ṣàlẹ̀ àbúrò pẹ̀lú tẹ́lẹ̀ ọlọ́run pẹ̀lú sọ́nàdà nínú làwọn àhàlẹ́ eléyìí tá a fẹ́ máa kà yìí àhàlẹ́fù àti ṣàwọn àbá àdẹ́lmi àtẹ́yì àhàlẹ́fù tó náà yìí 290 حديث عبد الله بن عمر رضي الله عنهما ثاني حديث أثر عبد الله بن عمر رضي الله عنهما من دلائل جوجي صلى الله عليه وسلم فقي ما حق مرئ مسلم له شيء يوصي فيه قطف من يا مسلم تدنين كتنطو يقصى صلى نقارك يبيت ليلة أو ليلتين تنلجكا orúkẹ́ni àbórúkejì إلا وصيته ètò àtàní عنده àti tọ́jà tí pàṣọlẹ̀ rẹ̀ wọ́n ṣàkọọ́lẹ̀ rẹ̀ الإمام مسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما فوالله ما مرت علي ليلة منذ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك إلا وعندي وصيتي وني أولو تنقجع لك جابت عن أبي صلى àfi ká sọ lẹ́nu wà lọ́dọ̀ mi kéèyàn ká sọ lẹ́kọ̀ọ́ pé kéèyàn kún jọ́ kejì níwọ̀n bá sì kọ́ kò kí ó má kú tásìkò rẹ̀ ọba yá inú kẹta mo nu hadith rẹ̀ ni pé asán lẹ́yìn àwọn tó bá ṣẹlẹ̀ àwọn ni kódà ìjùmọ̀ ọ̀rùn la máa wà mẹ́ kìtàbù ọ̀sùn ẹ̀rí rẹ̀ nìyẹn èyí tá a fẹ́ wà èyí tó jẹ dẹ̀dẹ̀ wà èyí tá a fẹ́ àwọn èyí tó yẹn fẹ́ fi ṣe tàtọ́wọ̀ ẹ mú owó báyìí inú owó mi ẹ̀ bá ń fi kọ́ mọ́sálásí àfẹ́yàn èyí tó jẹ́ dandan òun lè tọ́ràn èèyàn um, tí ò sẹ́rì tí wọ́n lè fi fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn kíni ọ ikú rẹ̀ ìwé hmm, eléyìí <laughs> yóò sàn bí gbèsè tẹ́ni ẹ ní bákan náà a sì fẹ́ ká sáré ṣe àsọ́lẹ̀ yẹn ká sáré lò láti lè tẹ̀lé àṣẹ tíṣẹ̀rẹ̀ àmọ́ àti láti lè palẹ̀mọ́ fún kú. Hmm, Ah, bákan náà àti pé kíkọ yẹn ó ti tó fún yàn láti fi àsọlẹ̀ rinlẹ̀ ah, ó ti tó fún yàn láti fi rìn àti láti lò ah, torí pé àwọn ọ̀dàkọ ẹlẹ́rìí sí yẹn tàbá ti mọ ráìtì yẹn pé sẹ́ni yìí ṣe ń kọ̀ǹkan ní pẹ̀lú àwọn ogun kẹfẹ́ ọkọ̀ ó ti tó a tún wá rí àjùlọ láti lọ fàgbọ́lá ìbọn àwọn ọ̀rọ̀ bí ọlọ́wà ní ìtètè yára sí rere àti ìtẹ̀lé ṣẹ̀ríà ìbùrùkà fíìkì àlẹ́ àyè rahimahullah. هنا الترخيص في الليلتين والثلاث دفع دفعا للحرج والعصر وني ينده nípa pé òru méjì àbúrò mẹ́ta láti lè fi alharaj òkè náà ń pè ní haraj òun ní ẹ̀ṣẹ̀ àti wàhálà láti lè tàrí ẹ̀dànù rẹ̀ sọ kéèyàn ṣe láti lè ti. wàhálà dànù lẹ́yìn èèyàn ká má jẹ ohun kan làbúrò méjì tí nǹkan kan sọ àwọn èèyàn jẹ́ èèyàn lówó ni àbí wọ́n jẹ́ èèyàn lówó ńlá tí ó wúlò fún àwọn kí èèyàn sáré sàkọọ́lẹ̀ rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك